الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي تسلم كل شيء لقدرته الحمد لله وهم يتلون الكتاب وسن كثيرا Yahudi òun kẹtíà Nasọ́rọ́ òun kẹtíà ṣùgbọ́n wọn ò tẹ̀lé sí bẹ́nu tí àwọn mọ́. Kazalika qala alladhina la ya'lamuna mithla qawlihim. Báyẹn ni àwọn tí kò ní mà ṣe sọ irú ọ̀rọ̀ wọn yìí. àwọn wo ni àwọn tí wọn kò ní mọ̀ ìyẹn àwọn ọ̀sẹ̀ bọ́ oníṣàngó yóò sọ pé o ní ẹni tí ń bọ Ògún kò rí nǹkan kan bọ ológun náà yóò dá èsì padà pẹ́ni tí ń bọ Ṣàngó kò rí nǹkan kan bọ ọlọ́ya náà yóò sọ pé ẹni tí ń bọ Ògún kò rí nǹkan kan bọ ológun náà yóò dá èsì padà kàdálíkà. kọ́lá lẹ́dínà láyé àlámùnà mísìlá kọ́ọ̀lìhìm báyẹn náà ni àwọn tí ò ní máa ń sọ irú ọ̀rọ̀ wọn. fàlọ́hù yahkumu bainahum yawmal qiyamah fíìmà kánú fíhì yaktalifun. nítorí náà Allahu Allahu á dájọ́ láàrin wọn ní ọjọ́ àjíǹde nípa ohun tí wọ́n ń yapa ẹnu lórí rẹ̀. Aya one fourteen. Wàmání Adúlámù mimman mana'a masajida Allahi an yuzkara fiha ismuhu wa sa'a fi kharabiha ulaika ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم آية 114 ومن يظلم ممن منع مساجد الله ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه àti pé ta ló ṣàbòsí ju ẹni tí ó ṣe àwọn mọ́sálásí àlọ́ọ̀ ní èèwọ̀ láti ṣèrántí orúkọ àlọ́ọ̀ nínú rẹ̀ wàsàáfì ọ̀rọ̀ bìhá tí ó tún ṣiṣẹ́ lórí ìparun àwọn mọ́sálásí náà kùláyíkà ma kana lahum an yadkhuluha illa khaifin àwọn wọ̀nyẹn kò lẹ́tọ̀ọ́ fún wọn láti wọ inú rẹ̀ àyàfi pẹ̀lú ìbẹ̀rù. àyàfi pẹ̀lú ìbẹ̀rù wọ́n á wọnú ẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ni làhùn fi dúníyà khiziyun. àbùkù ń bẹ fún wọn nílé ayé wàláhùn fìlì ákìrọ́tì àdábóní àdìm ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. wàmání adélámù mímọ mọ̀nà àmàsájídà lọ́hì anyúz kàràfíhá àti pé ta ló ṣàbòsí ju ẹni tí ó ṣe àwọn mọ́sálásí àlọ́ọ̀ ní èèwọ̀ láti ṣèrántí orúkọ àlọ́ọ̀ nínú rẹ̀ wọ̀sàáfì kọ̀rọ̀ bìhá tí ó tún ṣiṣẹ́ lórí ìparun àwọn mọ́sálásí náà ùláyíkà máka nàlàhùm àyẹ̀dẹ̀kùlúhà ńlá kọ́ àwọn wọ̀nyẹn kò lẹ́tọ̀ọ́ fún wọn láti wọ inú rẹ̀ àyàfi pẹ̀lú ìbẹ̀rù làhùn fi dúníyà kìzíyùn àbùkù ń bẹ fún wọn nílé ayé wàlàhùn fèlè àkírọ́tì adáàbò ní àdìyìm ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. ìtọ́sí ọ̀rọ̀ àwọn onísúfí lérò pé áyà yìí ń ṣe é ní èèwọ̀ fún ẹnikẹ́ni láti lé àwọn kúrò nínú mọ́sálásí tàbí láti kọ̀ fún wọn láti ṣe wírìdì wọn àti wàvífà wọn nínú mọ́sálásí. nítorí pé àwọn onísúfí àwọn oníwírìdì. oníbídíà ni wọ́n àwọn ni wọ́n máa ń tẹ́ aṣọ funfun sílẹ̀ tí wọ́n wà á dóyì yípo tí wọ́n máa yí aṣọ funfun yẹn ká wọ́n máa lérò pé áyà yìí ó gbè fún àwọn wọ́n wá máa sọ fún àwa tá à ń kọ tí wọ́n ń ṣe nínú mọ́sálásí yẹn fún wọn. wọ́n wàá máa sọ pé àá ṣe bọ́lọ̀ ń sọ pé ọ̀gá alábòsí ni ẹni náà tí ó bá ṣe mọ́sálásí ọlọ́run léèwọ̀ fún àwọn tó fẹ́ máa dárúkọ rẹ̀ nínú rẹ̀. wọ́n ń lo gbólóhùn yẹn nígbàkigbà tá a bá sọ pé ẹ kó aṣọ òòṣà yín. tẹ́ fi ń perí èṣù Tìjàníyà ẹ kó jáde kúrò nu mọ́ṣáláṣí ọlọ́run nínú àwọn ohun tí wọ́n máa ń mú wá ní ẹ̀rí ni pé wọ́n wà tọ́ka sí àyà one fourteen wípé ṣé bí aláwo gan sọ pé ọ̀gá alábòsí ni ẹni náà. tó ṣe àwọn mọ́sálásí àlọ́ọ̀ léèwọ̀ fún àwọn ènìyàn láti máa dárúkọ ọlọ́run nínú rẹ̀ wọ́n ní ṣe bó kọ ọlọ́run làwọn ń dárúkọ kí làwọn ń ṣe ń bi dí àwọn àwọn ń ṣe la ilaha àwọn ń ṣe aságàfúrúlọ́hà àwọn ń ṣe fún ànábì muhammadu wa sallam ẹ tún wá ní káwọn ṣe nínú táwọn gbé lọ síbi tí táwọn gbé lọ síbòmíì èsì ọ̀rọ̀ rèé ááyà yìí kò gba bẹ́ẹ̀ lọ. ẹni tí kò jẹ́ kí àwa mùsùlùmí ṣe ìjọsìn tó tọ́ súnà nínú mọ́sálásí ni Allah pè ní alábòsí jùlọ nínú ááyà yìí. kìí ṣe ẹni tí ó kọ aburú àti bídíà ṣíṣe nínú àwọn mọ́sálásí. ọ̀nà tí àwọn oníwìrìdì ń gbà ṣe ìrántí àlọ́ọ̀ kò tọ́ súnà rárá. dandan sì ni fún wa láti lé wọn kúrò nínú mọ́sálásí àlọ́ọ̀. zawiya ni wọ́n máa ń kọ́ fún wírìdì bídíà. kì í ṣe mọ́sálásí zawiya sẹ́ńtà òní wọ́n máa kọ́ fún wírìdì tìjàníyà kọ̀dìríyà ṣàzàlíyà kì ṣe mọ́sálásí ni wọ́n ti máa ṣe é àdánwò ló dé báwọn mùsùlùmí tí wọ́n fi gbà wọ́n láàyè láti máa ṣe wírìdì wọn. wiri àwọn Tìjàníyà nínú mọ́sálásí àdánwò ló dé ẹ jẹ́ ń sọ ìtàn kan fún yín lẹ́sìn mọ̀ pé àdánwò ló dé. àdánwò tó sì wá dé náà ọlọ́run ti wá pé gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe di nínú mọ́sálásí ọlọ́run ẹ padà sí záwíà sáwíyà ni wọ́n ní kẹ́ ẹ ti máa ṣe wírìdì àti wàsífà kì í ṣe inú mọ́sálásí. ẹni tó fẹ́ kírun ọ̀ranyàn ẹni tó fẹ́ yan náfìlà ẹni tó fẹ́ ṣe tìláwà ẹni tó fẹ́ ṣe àzìkárù tánàbì ni a máa ṣe àzìkárù àárọ̀ àzìkárù rọ̀lẹ́ òun ni wọ́n ní kó lónú mọ́sálásí kì í ṣe ẹ̀yin oníwírìdì tìjàníyà tàbí kọ̀dìríyà. mo wá fẹ́ mú ìtàn kékeré kan wá láti fi rán wa létí wípé nípìlẹ̀ níjọ́un wọn kì ṣe wírìdì nínú mọ́sálásí záwíyà ni wọ́n ní kí wọ́n ti máa ṣe èṣù wọn tó gbé tìjà níyàwá inú záwíyà ló ní kí wọ́n ti máa ṣe ohun tí wọ́n sì ń pè ní záwíyà ó ní oríta kan tí wọ́n kọ́ láti máa fi ṣe àdádálẹ̀ wọn. ìtàn náà mo gbọ́ lẹ́nu bàbá wa olóògbé ìmọ̀ọ̀mù àná ìmọ̀ọ̀mù ìlú Ìbàdàn bàbá wa Haruna ǹjẹ́ dìtọ̀dù kọ́ ni wọ́n máa fi kún ọkọ wọn. mo gbọ́ ìtàn náà lẹ́nu bàbá wa olóògbé ìmọ̀ọ́mù Ìbàdàn àná tó gbéṣẹ́. àwọn tó wà níjókòó tí bàbá ti sọ ìtàn yìí bàbá ìmọ̀ọ́mù òní ajígbọ́tọmọ kékeré wọ́n bẹ́ kalẹ̀ àáfàá ní òkè kílẹ̀ wọn ń pè ọ̀dọ̀ wọn mẹ́rin òkè kí ni wọn ń pè ọ̀dọ̀ wọn náà wọ́n máa ń pè ní bí òkè ààrẹ máa bí kí ni wọ́n máa ń pè òkè kínní kan òkè ààrẹ àáfàá àgbà ìlú Ìbàdàn bàbá tí wọ́n ń pè ní àáfàá wọ́n ń bẹ níjókòó. àti àwọn míì tí mi ò rántí ó kọ wọn. a jọ wà níjókòó nínú ilé ìmọ̀ọ́mù àgbà àná ìmọ̀ọ́mù ìlú Ìbàdàn ọ̀rọ̀ ló bá mọ̀ pé mo rò wá o ohun tó ṣẹlẹ̀ ni pé mọ́sálásí kan tí wọ́n pè ní mọ́sálásí òkè àpọ́n mọ́sálásí òkè àpọ́n àwọn brothers wa tó wà níbẹ̀ tí wọ́n jẹ́ onísúnà àti àwọn ọmọlẹ́yìn tìjàníyà àwọn ni wọ́n jọ ń fa wàhálà láàrin ara wọn. ó sì dàbí ẹni pé ọ̀rọ̀ náà ọ padà dé kóòtù àmọ́ kó tó dé kóòtù wọ́n gbedele ìmáàmù àná èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo sì wà níbẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. ohun tí ó fa ìjà ni pé àwọn mùsùlùmí onísùnà wọ́n yarí fáwọn oníwírìdì wípé ẹ má ṣe wíìrìdì mọ́nu mọ́sálásí yìí mọ́sálásí òkè àpọ́n mọ́sálásí ọlọ́run ni wọ́n èyí ṣe wíìrìdì nínú mọ́sálásí ọlọ́run àdàdálẹ̀ ni a sì fọ́ a gbọ́dọ̀ fààyè gba àdàdálẹ̀ nínú mọ́sálásí lọ̀rọ̀ bá di ta ló ni mọ́sálásí. bàbá tó filẹ̀ sílẹ̀. Si ó filẹ̀ sílẹ̀ ó fà á lé àwọn onísùnà lọ́wọ́ àwọn onísùnà ni wọ́n kọ́ mọ́sálásí ọmọ kan nínú ọmọ bàbá tó filẹ̀ ẹlẹ̀ òun ti di ṣéèwù. òun wá kó àwọn mùrídìí rẹ̀ ó kó wọn sòdí láti máa ṣe wírìdì nínú mọ́sálásí. ṣe ti ń gẹ̀ẹ́sì bí tàwọn yẹn ṣe ń lọ báyìí bàbá tó nílẹ̀ òun fi lẹ́lẹ̀ pé ẹ̀kọ́ mọ́ṣáláṣí o ká máa fi kírun fọlọ́hún àwọn ọmọ ìyá wa tán jálù náà. àwọn dìvẹ́lọ́pù mọ́ṣáláṣí lọ́jọ́ náà lọ́hùn ọmọ bàbá yìí tó ń di òun wírìdì òun kéré dídàgbà tí ó dàgbà ó dàgbà sínú tìjà tìjàníyà. Ọ wá ya dìgbòlugi sínú tìjáníyà ọ wá kó àwọn mùrídì tiẹ̀ náà wá pé mọ́ṣáláṣí bàbá àwọn leléyìí ibẹ̀ ni àwọn onísùnà ti yarí pé rárá bàbá rẹ ti yọ̀ǹda ilẹ̀ fún mọ́ṣáláṣí láti kọ́ mọ́ṣáláṣí súnà síbẹ̀ ẹ gbọ́dọ̀ wàá máa ṣe bídíà nínú rẹ̀ ọ̀rọ̀ yìí lágbára débi wípé wọ́n jà níjà. wọ́n jà ní ìjà tààrà bọ́rọ̀ ṣe di pé kí wọ́n kó wá sílé ìmáàmù Ìbàdàn àná nìyẹn nígbà tí wọ́n ń kọ́rọ̀ yẹn lọ wọ́n wá pè mí pé kémi náà wá ohun tó jẹ́ kémi náà o mọ ohun tó ṣẹlẹ̀ nìyẹn so wọ́n wá béèrè ẹjọ́ ègún alùsùn náà rojọ́. ohun tí mo sọ nípa wọn náà wọ́n sọ àwọn gan oníbídíà òun Tìjàníyà ńgbà tí yóò sọrọ ó ní bàbá àwọn ló nílẹ̀ ẹni tó sì nílẹ̀ ló ní mọ́sálásí nítorí náà wírìdì àwọn ọmọ ṣe ń bẹ̀ ni. nígbà tí Imam Badana ó sọ̀rọ̀. ibi tí mò ń lọ gan ni mo dé yìí o. bàbá ìmáàmù ní ẹ̀yin ọmọ yìí tẹ́ ẹ sọ̀rọ̀ ayé di ṣeun ṣeun ẹ lọ sọ̀rọ̀ ayé o ẹ má dá wàhálà lẹ o ẹ lọ bí àwọn baba ńlá yín léèrè nínú ìlú Ìbàdàn yìí o nígbà tí nìyá sì mú ọ̀nà anu rẹ̀ dé tí ń pè ń Tìjàníyà àti fáídọ̀ tó mú dé. àwọn bàbá yẹn máa ń ṣe nǹkan wọn ní ẹnìkọ̀ọ̀kan wọn tẹ́nìkan yẹn mọ nǹkan tí wọ́n ń ṣe ni. wọ́n máa ń dá ṣe ni nígbà tí Tìjàníyà wọ ìlú Ìbàdàn ó ṣojú àwọn ẹnu àwọn sì gbà á. àwọn bàbá yẹn tán kọ́kọ́ ṣe Tìjàníyà wọ́n máa dá a ṣe ni tẹ́nìkan yìí sì mọ̀ pé wọ́n ń ka nǹkan kankan. àmọ́ nígbà tí nìyàsí wá sílùú Ìbàdàn tó fi fáídọ̀ tìjà níyà lọ́lẹ̀ ló wá di pé wọ́n ń kóra wọn jọ wọ́n ń kóra wọn jọ láti ṣe wírìdì bàbá ní kíkóra wọn gan tán kóra wọn jọ yìí wọn ò kóra wọn gọ sínú mọ́sálásí o sáwíà ni wọ́n kóra wọn jọ sí. àbàbá dákọ sáwíà mẹ́ta eléyìí tí mo rántí ń bẹ̀ tó jẹ́ sáwíà ìpìlẹ̀ òní sáwíà tó wà ní tabafẹ́ gun bẹ̀rẹ̀ takú olóje tafẹ́ gun bẹ̀rẹ̀ sáwíà kan bẹ̀ ń bẹ̀ bàbá ní ara sáwíà ìpìlẹ̀ nílùú Ìbàdàn nìyẹn wọ́n tún dákọ sáwíà kan wọ́n ní bẹ ní ọ̀nà ìlú péjú tí ẹ̀ máa ń lọ láti di arẹrẹ tó fẹ́ lọ gálé tuntun wọ́n ní sáwíà kan tún bẹ́ ń bẹ̀ wọ́n ní wọ́n ní sáwíà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ní àwọn ilé tí iṣẹ́ òníyàásì sùn nígbà tó wá sí Ìbàdàn tí wọ́n sì fún níyàwó ń bẹ̀ tó gbogbo ibi tó bá ti dé ní ti mọ́ héyàwó mú kó lè bàa lè bí ọmọ ìmọ́lẹ̀ kéèsì míì nù lọ́tọ̀ bàbá ní ṣùgbọ́n gbà gbogbo ẹ̀ ti wá dàrú tó di wípé à ń rí àwọn ìmọ̀ọ́mù kọ̀ọ̀kan táwọn náà ń gbọ́wọ́ wírìdì tó sì gà sí pé ìmọ̀ọ́mù ní ń darí mọ́sálásí opportunity yẹn ni àwọn ìmọ̀ọ́mù burúkú yẹn lò láti gbé aṣọ wírìdì wọnú mọ́sálásí bàbá nítorí náà ìdájọ́ mi ni pé ẹ̀yin ọmọ oníwírìdì ẹ lọ sáwíà mọ́sálásí àbàbá ní àbúrò yìí mọ́ mọ́sálásí kí ni wọ́n kọ fún àbábí wàláhí fúnmọ́bìláì mo fi ọlọ́wọ̀n ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra bàbá ajígbọ́tọ̀ ọmọ kékeré ìmáàmù òní wọ́n ń bẹ́ ń jókòó wọ́n pa lọ́lọ́ àáfàá àgbà wọ́n ń bẹ́ ń jókòó wọ́n pa lọ́lọ́ àti àwọn kàrìnkàrìnkàrìnkàrìn nínú àwọn ìmáàmù wọn wọ́n pa lọ́lọ́ gbà bàbá ń sọ̀rọ̀ ni. kò sẹ́nìkan tó sọ pé tí bàbá sọ ò rí bẹ́ẹ̀ bàbá wa kojú ọ̀rọ̀ sí mi pé àbúrò yìí máa kí ni wọ́n máa kọ́ mọ́sálásí fún lásìkò ànábì mo ní kọ́ máa jarí yín pé mọ́sálásí lásìkò ànábì wọ́n kọ́ fún wákàtí márùn wọ́n kọ́ fún kíkẹ́kọ̀ọ́ àlùkùránì àti àdíìsì torí pàdánù máa ń kọ́ àwọn sọ̀hábà rẹ̀ ní ẹ̀kọ́ kùránì àti ọ̀rọ̀ rẹ̀ nínú mọ́sálásí. bákan náà nínú ẹ̀kọ́ tánàbí kọ́ wa òun ní gbólóhùn ìrántí ọlọ́run láàárọ̀ nírọ̀lẹ́ àwọn sàhábà kọ̀ọ̀kan wọn a máa jókòó ṣe ní ẹnì kọ̀ọ̀kan wọn nínú mọ́sálásí bàbá ní akazalika bàbá ní bọ́rọ̀ sírí gẹ́rẹ́ nù bọ́rọ̀ sì ṣe dé sí bí Islam ṣe dé sílùú Ìbàdàn nìyẹn àmọ́ àwọn ìmáàmù aládàánwò kan tí wọn ò gba tító pẹ̀lú súnà ànábì táwọn náà wá lọ gbọ́wọ́ wírìdì àwọn ni wọ́n wá lo ipò yẹn láti gbé aṣọ wírìdì wọn wọ inú mọ́sálásí o nítorí náà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá mọ ìtàn ìtàn làwa ti sọ fún yín yẹn ẹ padà sílé àwọn tó bá ṣẹ́kù nínú àwọn bàbá ńlá yín lójú ọ̀nà tìjàníyà ẹ lọ bí wọ́n léèrè pé níbo ni wọ́n ti máa ń sin wíìdì ń jọ̀hún kí ló kọ tẹ́ máa pè bẹ̀ záwíyà ni máa pè bẹ̀ wọ́n pè mọ́ṣáláṣí ẹ sì rí i pé bàbá lọ́lọ́ṣògo ṣékù àbìlẹ̀múmínì nígbà tí wọ́n fi tiwọn lọ́lẹ̀ kí ni wọ́n pè wọ́n ní záwíyà ló fi gásí kẹ́mọ̀ gbọ́ sáwíyà sáwíyà sáwíyà sáwíyà sáwíyà ni wọ́n ti máa ń ṣe wírìdì orí burúkú kì í ṣẹ́nu mọ́sálásí. nítorí náà tẹ́ ẹ bá lẹ́ẹ̀fẹ́ ṣe wírìdì yín gẹ́gẹ́ bó ṣe gásí wípé freedom of nonsense freedom of rádaràda ó wà Nàìjíríà ẹ kó gbá sínú sáwíyà yín. títí tànàbí fi kúrò láyé àtàwọn sàhábà rẹ̀ pátápátá kò sẹ́nìkan nínú wọn tó kójọ sídìí aṣọ funfun kó bá sọ pé òun ṣèrántí ọlọ́run. ìrúnrántí ọlọ́run wo nu a sì bí ń léèrè pé ó dáa kò burú aṣọ tẹ̀ ń tẹ́lẹ̀ yìí tẹ́rí nǹkan tí wọ́n ṣe ní mọ́ṣáláṣí ń kéèsì bíi mẹ́ta sí mẹ́rin níbẹ̀ lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ tí kò fi lè work kí wọ ìmáàmù tó gbọ́ ń wìrì láàyè nu mọ́sálásí ọlọ́run kó o lè mọ̀ pé o ti dáràn o ti dá ọ̀nà tó lágbára wájú ọlọ́run. alákọ̀ọ́kọ́ aṣọ tí wọ́n tẹ́lẹ̀ yẹn kí ni wọ́n fi sùn èmi ti bi wọ́n léèrè tẹ́mọ̀ pé èmi àti wọn àìkò là ní ọmọ ọmọ ti fún tẹ̀dọ̀ wọn. wọ́n ní ṣebí kàbá ṣebó orígun mẹ́rin ló ní. àwọn ò sì láǹfààní àti máa lọ kàbá lójoojúmọ́ àwọn wá fi aṣọ funfun yẹn àwọn fi rọ́pò rẹ̀ ntí àwọn ṣéwù sọnù àwọn ṣéwù yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ ohun tí wọ́n sọnù àwọn ṣéwù jàkújàkù. jaku sàkùsàkù ní táwọn sọ ti wọn nu pé àwọn fi aṣọ funfun yẹn o àwọn fi rẹpísẹ́ǹtì kàábà. níbi tí mo ti rántí ọ̀nà méjì tí mo rántí nìsí tí wọ́n ti sọ bẹ́ẹ̀ fún mi ní ìsọdá ayékalẹ̀ ń bí báyìí ní ìsọdá ayékalẹ̀ ń bí báyìí bàbá kan bẹ̀ ń bẹ̀ tó pèrè ẹ̀ ní ṣéwù ó sọ bẹ́ẹ̀ ní òjé yemẹtu wọ́n ń pe ibì kan ní ilé ṣéwù àbí mọ́sáàsì ṣéwù ní yemẹtu ìgòsùn bẹ́ẹ̀ yẹn òun náà sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n ńgbà tá a wọnú tíà wọn ńgbà tá a wọnú tíà tí ṣéwù Tìjàní kọ ohun tó sọ ń bẹ̀ ni pé aṣọ yẹn o aṣọ ọ̀gbàlejò ànẹ́bí Muhammadu sallallahu alaihi wasallam àti Abubakar àti umaru àti usmanu àti ali àti àwọn sheu kànrìnkànrìn bíi niyasi bíi tijani bíi eh, muhammadu bakiri asidiki àwọn ẹ̀mí yẹn ní máa sọ̀kalẹ̀ síbẹ̀. ẹ rí i pé tí wọ́n bá bẹ̀rẹ̀ wíìrìdì wọn tí wọ́n bá ti gbàsọ̀ nílẹ̀ báyìí wọ́n lè mọ́ ti tù tí wọ́n nà án lẹ̀ tí wọ́n bá ti wá fẹ́ ka ìkàkùkà tẹ́ ń pè ní jao haratul kamali wọ́n wà sẹ́wàá nà á wọ́n ní lásìkò yẹn ní ẹ̀mí muhammadu ẹ̀mí abubakari ẹ̀mí umaru ẹ̀mí usmanu ẹ̀mí ali àtàwọn jakujaku wọn pé ìgbà náà ni wọ́n dé sáàrin àwọn. sẹ́rù aṣọ yẹn ni ẹ máa tẹ́ mọ́sálásí pẹ̀lú ìgbàgbọ́ yẹn ìyẹn jẹ́ ìní ẹlẹ́ẹ̀kejì ni pé ẹlẹ́ẹ̀fẹ́ máa ṣèrántí ọlọ́run ẹ̀ ń pariwo ẹ̀ ń pariwo wọn kì í fi ariwo pípa ṣe ìrántí ọlọ́run ọ̀ràn míì nù lọ́tọ̀ ọ̀ràn kẹta ni pé ẹlẹ́ẹ̀sìn ìrántí ọlọ́run ẹ̀ ń ka ìkàkùkà ẹ̀ ń kà nínú ilé ọlọ́run ìkàkùkà bíi sọ̀rọ̀tùlì fàátì ẹ̀ ń kà mbẹ́. yá ọ̀hárátùlì kàmáàlì ẹ̀ ń kà mbẹ́. ṣé ara àrántí ọlọ́run ní ìkàkùkà ń. ìkẹrin rẹ̀ tó jẹ́ kéèsì kẹrin lórí ìwà ni pé àwọn àdìọ́kàn burúkú tẹ́ ẹ níwọ̀n yẹn lórí wírìdì sọ́ba ti lé ọlọ́mu kẹ́ ẹ sọ pé ànábì muhammadu yóò jókòó sórí aṣọ àwọn àlìfà rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n jókòó sórí aṣọ àwọn ṣéwù kàrìnkàrìnkàrìnkàrìn yín wọ́n jókòó sórí aṣọ irú ìgbàgbọ́ yẹn sọ wọ lọ́hùn sọ́ba ti ẹ̀sìn wa mu akírun ànábì ọ̀wájọ́ ìwà lórí irun. aka kùránì ànábì wà jọ̀ wá níbi kùránì kíkà ọwọ́ agasi fún pàtẹ́yìn wá ń ṣe wọ́nranwọ́nran òun ànábì ó wà kó òun sàárè rẹ̀ ya wá sí ìjókòó láàrin yín òpùrọ́ ni yín òpùrọ́ ni yín so ìtàn tí mo sọ yìí bó ṣe rí mo ṣe sọ yẹn ẹnu bàbá wa olóògbé ìmọ̀ọ́mù àná ìmọ̀ọ́mù ìlú Ìbàdàn bàbá wa Haruna the third ẹnu wọn ni mo ti gbọ́ ọ níṣẹ́jú àwa tá à ń bẹ níbẹ̀ níjókòó lọ́jọ́ náà lọ́hùn tí n bá kà wá ní méní méjì igun àwọn bàbá igun àwọn alùsùnà igun àwọn alùbídíà àdínní ọgbọ̀n. tá wà níjókòó. so ìdágọ́ tí bàbá dá lọ́jọ́ náà lọ́ọ̀ ni pé ẹgbẹ́ wà wàsífà yín ẹgbẹ́ wùrìdì yín padà sí sáwíà ìdájọ́ yẹn ni ọ̀wá tẹ́ àwọn wúrìdì lọ́rùn tọrọ fi wá di kóòtù mi ò padà mọ ibi tí ọ̀rọ̀ kóòtù padà ndc máa ń tèmi ilé bàbá ìmáàmù nìkan lèmi rí ma ohun tí mo sì fẹ́ yọlù ńbẹ̀ náà mo ti yọlù mo rántí pé lọ́jọ́ náà lọ́hùn tí bàbá sọ ìtàn yẹn tí bàbá sọ ìtàn yẹn mo tún rántí ìtàn míì àmọ́